mo wí fún yín àbí mi ò wí fún yín hmm? ṣé mo sọ àbí mi ò sọ <laughs> àná àná yìí ni mo ṣe fídíò lórí fídíò tí àwọn sójà àwọn Nigerian army tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí wọ́n sọ fún pé àwọn ò tí wo fídíò ṣùgbọ́n táwọn bá wo fídíò àwọn á mọ ìgbésẹ̀ táwọn bá máa gbé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo wá ṣe fídíò lánàá mo rí ọ̀pọ̀lọpọ̀ fídíò yẹn lọ dáadáa àwọn èèyàn wò ó mo rí ọ̀pọ̀lọpọ̀ comment lábẹ́ fídíò yẹn ẹ̀rín dẹ̀ ń pa mí pẹ̀lú comment ẹlòmíì now lẹ́ni lẹ́ni ilẹ̀ tó mọ́ lẹ́ni ń sìn Sahara reporter ti gbé jáde wọ́n ní Miyetti Allah wọ́n sọ fún baba Tinubu àti àwọn ikọ̀ ológun pé kán lọ kán àrẹ́sì olóyè Sunday Ìgbòho torí pé ó ń dúnkòkò mọ́ àwọn agbénipa àwọn Fúlàní agbénipa ṣé mo sọ àbí mi ò sọ ṣé mo wá jánà àbí mi ò jánà òun mo ṣe sọ fún yín lánàá wípé àsìkò yìí la máa mọ̀ bóyá a sì ní àwọn olórí ilẹ̀ Yorùbá a sì ní àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá torí látọjọ́ tí àwọn miyetti Allah tí wọ́n ti ń pa àwọn èèyàn ilẹ̀ Yorùbá àwọn sójà wọn ò rí kankan ṣe sí wọn ò lè dáàbòbò àwọn aráàlú ẹnìkan gbòógì inú ọmọ Yorùbá wá jáde pé irọ́sẹ̀ gbogbo tẹ̀ ń yẹn gbọ́dọ̀ stop ohun tí ò bójú mu ni kẹ́ ẹ máa pa àwọn èèyàn kẹ́ ẹ máa dúnkòkò mọ́ wọn nítorí pé kọ́ lè fi pa yín lẹ́yìn gbogbo eléyìí tí nǹkan wọ́n ń sìn ẹ́ nǹkan bàbá àwọn bó ṣe wọ́n tó báyìí pàápàá oúnjẹ kò yẹ kó ń jẹ́ wọ́n tó báyìí nílẹ̀ Yorùbá ń sìn ṣùgbọ́n wọ́n mọ wọ́n ti plan ẹ̀ mo sọ fún yín pé àwọn pípù yìí ẹ máa ń fojú di àwọn ará bíi jù wọ́n ti ní plan lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ wọ́n mọ ìgbésẹ̀ tó máa kọ́ gbé kó tó gbégbèsẹ̀ míì kó tó gbégbèsẹ̀ míì wọ́n ti ní plan láti make sure pé ẹ ẹ nílè lọ sóko yín nípẹ́ yìí fẹ́ even tá a bá rí àwọn tó sọ pé wọ́n fẹ́ dáko nílẹ̀ Yorùbá ẹ ìbẹ̀rù pé kí Fúlàní má wàá pa àwọn ọmọ oko àbí kí wọ́n má ṣe wàhálà tán kó bá jẹ́ pé Fúlàní ló máa padà wá jẹ oko yẹn ìbẹ̀rù yẹn ló ń create tó fi náà attack àwọn èèyàn oko nígbà yẹn tọ́lẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ di sí i. now nígbà táwọn àgbẹ̀ bá lè lọ sóko tiwa lọ́dọ̀ tiwa ṣùgbọ́n tán lè dáko lọ́dọ̀ tiwọn ìgbà wo lẹ̀ ní depend lórí oúnjẹ tiwọn lọ́hùn yẹn. now olóyè Sunday Igboho wá jáde pé gbogbo wàhálà yìí tá ẹ bá ti rẹ́nìbọ̀ tún sọ pé kí Sunday Igboho ẹ ó ti lè sọ̀rọ̀ jù ó ti ń ṣe kinní kan jù ẹ mọ̀ pé ọ̀tá Yorùbá lẹni náà ẹlòmíràn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé Sunday Igboho jẹ́ ọmọ àgbékọ́rùn roko pé bàbá máa yẹn òmùkan tó ń ṣe àbí kò òmùkan tó ń sọ téèyàn bá ń sọ̀rọ̀ Yorùbá sọ pé tá a bá dákẹ́ tẹ́lẹ̀ rẹ̀ abánidákẹ́ téèyàn bá ń sọ̀rọ̀ ẹ́ tí olóyè sọ́nà Yorùbá sọ̀rọ̀ rárá bó ṣe pé olóyè sọ́nà Igboho sọ̀rọ̀ yẹn ẹ̀ rí i pé láàrin ìgbà tó bá kó sọ̀rọ̀ yẹn everything máa kọ́ die down everything máa kọ́kọ́ die down wọ́n lè padà bẹ̀rẹ̀ operation wọn after some few time tá a bá ti gbégbèsè ẹ̀hún kan ṣùgbọ́n lásìkò tí màá yín bá ti sọ̀rọ̀ ẹ rí i pé jìnnìjìnnì àkọ́kọ́ mú wọn ná nígbà èwo tó bá wá sọ pé kí Sunday Igboho má sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ ẹ kó má ṣe kíní lóòótọ́ èmi náà sọ pé kó má sọ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lórí mídíà lóòótọ́ ni ṣùgbọ́n Yorùbá gan sọ pé àìlè sọ̀rọ̀ báyìí ìbẹ̀rẹ̀ orí burúkú ni now ẹ̀yin kan tẹ́ ẹ̀ ní nǹkan kan ṣe ẹni tó máa tún ṣe ẹ̀ ní jẹ́ kó ṣe àfi máa ṣe lẹ́nìí ọ̀rọ̀ táwa sọlá náà sìn ṣe bóun lẹ ti rí inú mídíà lẹ́nu yẹn ṣe bóun sàárà rìpọ́tà gbé yẹn èmi sọ pé àbájáde fídíò tí wọ́n kọ́kọ́ ṣe yẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe náà ti mọ̀ rẹ́dì eléyìí tí màá yẹn sọ pé òun ò tí ì wo fídíò yẹn irọ́ ló wà ń bẹ̀ nígbà tán wá ṣe mítìn tán tó ti jọ ṣe mítìn tán sìn Miyetti Àlàní wọn padà rán jáde kí Miyetti Àlàní kó lọ máa fún ààrẹ Tinubu ní wọ́n nìí kán make sure pé wọ́n rà arrest Sunday Igboho bí bẹ́ẹ̀ kọ́ kí ló fẹ́ ṣe. mo dẹ̀ sọ fún yín lánàá tí ẹ bá fi lè gbà kí nǹkan kan tún padà ṣẹlẹ̀ sọ́dọ̀ Sunday Igboho àbí kí àwọn aráabí tún pa Sunday Igboho lẹ́nu mọ́ ẹ wo ẹ gbàgbé ilẹ̀ Yorùbá ti lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìíní kan ọ̀rọ̀ à ń dẹ́rù àwọn èèyàn kọ́ ilẹ̀ Yorùbá àwọn Fúlàní máa fojú wọn ọmọ Yorùbá rí màbo mi sọ pé olóyè Sunday Igboho nìkan lálágbára ńlẹ̀ Yorùbá o olóyè Sunday Igboho nìkan kọ́ lálágbára ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ̀yin náà jẹ́ akíkanjú tẹ̀lẹ̀ mọ́ pé ẹni nìkan lọ́wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ní ilé ìṣàsìkò tẹ́ máa sọ pé ẹ̀ ń bára yín jà àbẹ́ fẹ́ máa mú Sunday Igboho lọ́ta àbí torí pọ́n ń gbóríyìn fún Sunday Igboho ohun tó ti ṣe síwájú náà ẹ ṣe lọ́ fi ń gbóríyìn fún ẹ̀yin náà jẹ́ ẹ sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ Sunday Igboho ń sọ fún yín pé òun ò sọ pé dandandandan kóun jẹ́ aṣíwájú àbí kóun lead ẹ lè lead kóun tẹ̀lé yín kẹjọ kúnra wa lọ́wọ́ kí lè yìnbọn má bàjẹ́ là ń sọ ẹlòmíì máa ń rí àwa tá à ń báyìí pé ni wípé àwa ni ọ̀tá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kẹ̀rí ìfẹ́ tá a ní sílẹ̀ wa ló jẹ́ ká máa sọ̀rọ̀ because tá a sọ̀rọ̀ tá a bá pariwo ayé pé nǹkan burúkú ṣẹlẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ń ojoojúmọ́ náà pa èèyàn pẹ̀lú oríṣiríṣi strategy oríṣiríṣi ọ̀nà àwọn ibo ń sìn wọn àwọn tó jẹ́ olówó olówó láàrin wọn nínú bí nǹkan ṣe lè yín sìn wọ́n àmọ́ náà fídíò tó wáyé pé wọ́n pín ráìsì pín epo pín òróró fáwọn àwọn ọmọ ìlú wọn just to make sure that they can sustain this time but àwa nílẹ̀ Yorùbá bébí ṣe ń pa ẹlòmíì kú báyìí nílẹ̀ Yorùbá ebi ẹlòmíì ń kúkú ebi báyìí sí nílẹ̀ Yorùbá àwọn ọmọ tó yẹ pé àwa gan-an mọ̀ gẹ́gẹ́ bíi the the the the àwa gan ni àwa ṣiṣẹ́ ọ̀gbẹ̀jù iṣẹ́ àgbẹ̀jù iṣẹ́ ọ̀gbìnjù nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe báwa náà máa ń kọ́ náà máa ń kì pé iṣẹ́ àgbẹ̀ nílé iṣẹ́ ilẹ̀ wa ẹ́ àwa lè ṣiṣẹ́ àgbẹ̀ yẹn mọ́ torí pé àwọn kan ń dúnkokò mọ́ wa nu gbó ẹnìkan wá jáde pé ah ah this has to stop gbogbo nísìnyí báyìí àwọn tá a pè ní àwọn tó jẹ́ ọba ọba wa ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn agbára tán ní wọn ẹlòmíì local government chairman ti lágbára jù lọ local government chairman ó ti lágbára jọba mi lọ because we are under the the the slavery of Nigeria government àwa sọ pé kẹjẹ ká kẹjẹ kí kẹjẹ kí Nàìjíríà ká pín ká bọmi tá à ń lọ ká kúrò nínú nonsense tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ máa fight back àfẹ́ni pé Nàìjíríà tẹ̀ wá nú ẹ̀ ó ti ṣe yín láǹfààní kan látọjọ́ tán ti bí yín. Hmm? ṣé bí mo sọ lánàá pé àwọn arábì tó bá máa padà lọ ṣe eh, eh, mítìn wọn àbájáde mítìn yẹn ò ní fẹ́fọ́ ọmọ yorùbá mo ní ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ yorùbá nìkan náà máa make sure pé àbájáde mítìn yẹn ó fẹ́fọ́ ọmọ yorùbá ṣé tó bá wà àrẹ́sì tó lè san ní gbòó sìn ẹ́ eh? tó bá àrẹ́sì tó lè san ní gbòó ẹ rò pé ilẹ̀ yorùbá ó máa padà rojú ó máa padà ráyè torí ẹ̀yin tẹ́ ti mú Sunday Igboho lọ́ta gbogbo ẹ̀yin tẹ́ mú Sunday Igboho lọ́ta tó bá mú Sunday Igboho tó bá mú Sunday Igboho bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ lómi inú yín ṣe fẹ́ mo fi mi fẹ́ máa dárúkọ àwọn àwọn kan ni ṣùgbọ́n bẹ́ẹ̀ lómi inú yín ṣe fẹ́ tó bá ààrẹ Sunday Igboho ẹ wo àwọn kan tó máa ṣe ni máa pọ̀ gbogbo ìgbín nípa tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n á ṣìṣe wá lọ reinforce because wọ́n mọ̀ pé kò sẹ́ni tó tún fẹ́ dẹ́rùbà wọn mọ́ wọ́n mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ ṣẹ̀rùbà wọn mọ́ Olóyè Sunday Igboho mo sọ pé òun ló máa ń sọ̀rọ̀ tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ tẹ́rù máa bà wọ́n mi sọ pé lágbára mi ò sílẹ̀ Yorùbá o because òun nìkan ló sì jáde táwọn èèyàn mọ̀ so tá a bá ní fi ara wálẹ̀ Yorùbá ń sìn àfi kí gbogbo àwọn akíkanjú ilẹ̀ Yorùbá kí wọ́n jọ ṣèpàdé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kọ́ fọwọ́sowọ́pọ̀ tí àbá ṣe bẹ́ẹ̀ ń sìn ká tètè fi àwọn arábí ìsáyè wọn kọ́ mọ àyè wọn lẹ̀ Yorùbá mi ì sọ pé kó kúrò lẹ̀ Yorùbá o èmi ì sọ pé kó kúrò lẹ̀ Yorùbá o mi ò ní kí fúlàní kúrò nílẹ̀ yorùbá o tẹ́nìbọ̀dì bá máa gbé ilẹ̀ yorùbá gbé bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà gbé inú ilẹ̀ yorùbá pẹ̀lú àlàáfíà tó bá ti mọ̀ pé ò lè gbé inú ilẹ̀ yorùbá pẹ̀lú àlàáfíà tó yẹ pé wà á máa fi gbígbé ilé yorùbá sí tiẹ̀ wà á fi pọ̀ ọmọ yorùbá lára ni nígbà táwa ò lè wá sílẹ̀ yín káwa pàpà yín lára ń bẹ̀ then ó bẹ́tà kúrò ilẹ̀ yorùbá ó lè sọ́dẹ̀bò tó dẹ̀ ń sọ̀rọ̀ náà ni kò sọ pé kí gbogbo fúlàní kúrò ilẹ̀ yorùbá àwọn tó ń pààyàn ilẹ̀ yorùbá ni olóyè sọ́dẹ̀bò ń bá wí àbí ẹni tí ò bá pààyàn ẹni tó bá nífẹ̀ẹ́ tó bá yẹ pé ó fẹ́ gbé inú orí ilẹ̀ yorùbá ṣé inú igbó ló máa gbé ni ó lè sọ ní Ìgbòho sọ pé kò sọ pé òun fẹ́ lọ máa lọ sílé àwọn fúlàní nílẹ̀ yorùbá ó náà fẹ́ lọ sínú igbó fúlàní inú igbó táwọn fúlàní ń gbé tán wà tán kóra wọn sí tán ti máa wọn jáde wá ṣọṣẹ́ ẹ̀yin kan ẹ wá ẹ wá ẹ wá mú irú èèyàn bẹ́ẹ̀ ẹ mú lọ́tàá nítorí ìdí tẹ́ pé ẹ̀yin nìkan mọ̀ tí Sunday Igboho i mean tí àwọn Fúlàní àwọn Miyetti Alayi tí wọ́n bá achieve aim wọn ẹ̀hún mo sọ lánàá pé àsìkò ilé àmàmù bóyá bàbá Tinubu wọn ni president tó ń pàṣẹ because tó bá ti jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n wọ́n padà declare olóyè Sunday Igboho yá wanted àbí táwọn DSS wọ́n bẹ̀ sí ní wọ́n olóyè Sunday Igboho tó bá wá padà sọ pé wọ́n fẹ́ bí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé wálé láti ibi tó wá wà bóyá ṣe fún Nnamdi Kanu definitely ó túmọ̀ sí pé ààrẹ Tinubu kọ́ ni ààrẹ tó wà lórí lórí àga ó túmọ̀ sí pé ààrẹ Tinubu kọ́ ló ń pàṣẹ lórí àga tán wà yẹn. gbogbo wọn níta ti fún àwọn ọmọ Yorùbá láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn bó máa ṣẹlẹ̀ ṣé gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí tí hmm? gbogbo ẹ̀kọ́ ló ti ṣẹlẹ̀ ń báyìí sìn bọ́tà bá ti ń sọ ẹ máa fojú ọmọdé wò wá ẹ máa fojú ọmọdé wò wá pé who is this one who is this one ibo ló ti wá rò pé ẹ̀yin yorùbá náà lẹ̀lẹ̀ sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ ẹ máa ẹ máa mú ọ̀rọ̀ ọmọdé lòún gbà míì gbogbo ọ̀rọ̀ ọmọdé kọ́ lẹ̀ máa kó dànù tó bá yẹ pé pàtí àti kọ́kọ́ ń pariwo tó bá yẹ pé pàtí olóyè Sunday Igboho tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jáde làwọn ọba yorùbá náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú máa yẹn gbà yẹn náà ti fún ní sọ̀bọ̀ tó yẹ kán fún gbà yẹn àwọn ọba tó ti kú nílẹ̀ yorùbá ń sìn wọn ní kú irú kú tó ọ̀pọ̀lọpọ̀ wọn ń kú yẹn kọ́ náà máa kú láíláí kò sẹ́ni tí ò ní kú o ṣùgbọ́n irú ikú tọ̀pọ̀lọpọ̀ wọn kú yẹn ikú ìgbénipa ikú ikú ikú ikú ikú ikú ikú gbígbà tí gbígbà tí gbígbà tí yàn ń gé ewúrẹ́ lọ́rùn gbígbà tí yàn ń bẹ ajá síwájú ògún tó máa ń bẹ àwọn ọba lórí irú ikú yẹn kọ́ náà máa kú wọ́n á kú lásìkò tí ọjọ́ wọn bá pé ni ṣùgbọ́n torí pé ẹ ẹ tètè fọwọ́sowọ́pọ̀ adé sọ́ngbà yẹn pé ẹ jẹ́ ká ètè ṣe nǹkan sọ̀rọ̀ tó wà lẹ́yìn ibi tọ́rọ̀ yìí ń lọ ẹ̀yin àgbà náà lè sọ pé kékeré la ti ń pẹ̀ka ìrókò tó bá ti dàgbà tán apá lè má ka náà tá a bá tún wá ṣe tó yẹ ká ṣe ń sìn ìrókò yẹn ò tí dàgbà tán tó bá dàgbà tán ibi tá a ṣe ń wo ìkọ́ ló máa mọ ibi tá a ń wo lọ́wọ́lọ́wọ́ ìkọ́ ló máa mọ so àsìkò ti tó kí gbogbo ládéládé ilẹ̀ Yorùbá gbogbo lọ́balọ́ba gbogbo lóyèlóyè eh, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ mú ẹ ẹ ẹ àwọn tẹ́ ẹ bá mọ̀ pé akíkanjú ni wọ́n lẹ̀ Yorùbá ẹ pè wọ́n jọ kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe kẹ́ẹ̀dẹ̀ gbégbèsè lórí kò wá ṣe pé kẹ́ẹ̀nìkan wà lọ́ọ́ máa gbẹ̀yìn gbẹ́bọ jẹ́ jẹ́ ń sọ kí nìkan fún ìwọ tó wá rò pé ọ̀dàlẹ̀ ni ẹ pé o fẹ́ dalẹ̀ anybody lásìkò tá a wà yìí ẹ màá ní kó kọ́kọ́ lọ wo ìtàn gbogbo àwọn tó ti dalẹ̀ èèyàn rí kọ́kọ́ lọ wo ìtàn ẹni gbogbo àwọn tó ti dalẹ̀ rí ẹlòmíì máa dalẹ̀ báyìí bó ṣe ń dalẹ̀ ẹni tó dalẹ̀ kò ní péjọ́ kejì tó nǹkan máa kú anybody tó bá gba owó ẹ̀yìn tó gba owó èrú tó fi dalẹ̀ nígbà míì irú wọn kì í pẹ́ láyé so ọ̀dàlẹ̀ kì í ọ̀kan tí wọ́n ní ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ kú ni ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ni so àsìkò yóò ṣe àsìkò tá a máa dalẹ̀ ara wa àbí tá a máa ṣe ṣùtá ara wa àbí tá a máa gbógun tira wa nígbà tí a ní ọ̀tá tó ń bá wa jà so orí ọ̀rọ̀ tí mo sọ lánàá mo ṣì wà ẹ jẹ́ ká ṣe tó bá yẹ ká ṣe káwọn ọba wa kan ṣèpàdé mo ní mo nífẹ̀ẹ́ sí ìpàdé tán ṣe níjọ́ wo nìyẹn tí ń jẹta àbíjọ́ wo nìyẹn tí wọ́n ṣe inú mi dùn kan gbà tí mo rí fídíò yẹn tí mo ní prógráàmù yẹn pé ẹ̀hẹ́n ohun tá à ń sọ lélẹ́yìí ṣùgbọ́n fídíò táwọn àmì ṣe yẹn ẹ̀yìn táwọn ẹ̀yìn táwọn lọ́balọ́ba tán ṣèpàdé yẹn ìjọ́ kejì ẹ̀ ní arí fídíò táwọn àmì now lẹ́yìn tán ṣe fídíò tí wọ́n yẹn wọ́n tún wá atútù padà rí statement lọ́dọ̀ wọn lé ní kẹ́lẹ̀ mọ̀ pé tí náà bá tán láṣọ ẹ̀jọ̀ kí n tán lè kọ́ náà o tí ọ̀rọ̀ tá à ń fẹ́ nǹkan tá fẹ́ nǹkan táwọn bá fẹ́ ṣe àfikán dúró lórí ráìtì wọn tó bá dẹ̀dẹ̀ pé wọ́n rí pé ó fẹ́ máa ó fẹ́ máa ga ju bó ṣe yẹ lọ ẹni káwọn ọba yẹ Yorùbá kan dìklẹ̀ pé àwọn ò ṣe Nàìjíríà mọ́ kó wá wò bóyá àwọn Fúlàní ò ní káwọ́ kò ọ̀wọ́n bá wa ẹni kó sọ kán dìklẹ̀ pé àwọn ò ṣe Nàìjíríà mọ́ pé ó yá a fẹ́ dá dúró lọ́tọ̀ ká dá wà lọ́tọ̀ káwọn bóyá àwọn fúlàní ò ní wọ ọwọ́ ọmọ ọwọ́ ọmọ wọn bọ́ṣọ ṣebí torí pàjọ àjọ jẹ́ nàìjíríà ń sìn náà ṣe ń lérí náà fi constitution dúnkokò mọ́ wa ńlẹ̀ yorùbá constitution ẹ̀rọ tí military impose lé wa lórí ṣebí torí pé ẹ a sì jẹ́wọ́ nàìjíríà ló jẹ́ kó máa lo constitution against against wa nígbà tá a bá sọ pé ó dà àṣì nàìjíríà mọ́ ṣé wọ́n máa fi constitution dè wá ni kó ṣàwọn constitution pé yorùbá lè dá dúró pé any any any region lè only only only only ó lè ó kúrò lára Nàìjíríà anytime provide I mean besides hundred years amalgamation tó sign fún Nàìjíríà ó ti expire ó ti expire láti twenty fourteen ọdún kẹwàá rẹ tó ti expire so Nigeria is just like an expired product tí tí product bá dẹ̀ ti expire if you are still consuming that product you are on your own risk you are consuming it at your own risk so this is the time èmi mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ nàìjíríà yìí ẹ̀ pínpín ló ṣe máa padà gbẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n the earlier the better for us because the more tí nàìjíríà ṣiṣẹ́ exist the more ni problem máa ṣẹlẹ̀ sí ìlú yẹn ọ̀rọ̀ èpè kọ́ bọ̀ ọ̀rọ̀ kan tá a ti rí ti pẹ́ sẹ́yìn sẹ́yìn ni gbogbo nǹkan tí nnamdi kanu sọ nípa nàìjíríà ṣe gbọ́ ẹ̀kọ́ ló ń ṣẹlẹ̀ yìí ni mi ò ní sọ ju báyìí lọ lásìkò yìí wọ́n ní èèyàn máa ń fọ̀rọ̀ síkùn bí àgbà ni ẹ lè máa fojú ọmọdé wò wá àwa náà ò ṣọmọdé mọ́ ṣùgbọ́n ilé tí mo sọ lẹ́ni á wù mí táwọn lọ́balọ́ba wa tó bá gbà wá gbègbèsẹ̀ lé lórí tó bá wá rí fídíò yìí ẹ tún bá mi ṣí ẹ̀kọ́ lọ́dọ̀ wọn wípé nísìnyí báyìí o àwọn àwọn mìíràn àlà wọ́n ti ní kí ààrẹ Tinubu àtàwọn ẹ̀ṣọ́ ológun kí wọ́n ààrẹ sọ̀rọ̀ Sunday Igboho ẹ ṣáà rí lórí ẹ ṣáà rí lórí kìdí tí mo post yẹn wọ́n ti ní kán wà rẹ̀ Sunday Igboho káwá wo nǹkan tí àwọn àgbààgbà wa tó máa ṣe lórí ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ kó tó dìgbà míì láti padà lórí ọ̀fẹ́ àti ríra orúkọ tèmi ò tí yí padà Yorùbá Space ni mò ń jẹ́ ẹ ṣé ó dàbọ̀.